ẹ káalẹ́ ẹ sì káàbọ̀ sí yàrá ìròyìn ti ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanòjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ̀ ti ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹwàá ọdún ẹgbàá ó lé okòó okòó náà lé mẹ́rin october fourteen twenty twenty four àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ̀ yìí rè látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣáájú ẹgbẹ́ kó tó wà nínú ìròyìn náà gómìnà Dàpọ̀ Abẹ́òdún ti ìpínlẹ̀ Ògùn ti bọ́wọ́ lu owó ìṣẹ́ tó kéré jùlọ tí rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlọ́gọ́rin fáwọn òṣìṣẹ́ seventy seven thousand naira àjọ elétò òdìbò lẹwa ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdánrawò fún àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìgbáradì fún ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo ènìyàn mẹ́fà jáláìsí nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé nílùú ìbàdàn bẹ́ẹ̀ náà nílé alájà méjì dàwó lulẹ̀ lágbègbè ìgànmú ìyẹn nípínlẹ̀ èkó àjọ tó ń rí sí àkọọ́lẹ̀ gbogbo nǹkan NBS ti sọdún pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló léwájú lẹ́kùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí gómìnà ṣèyí mákindé ṣe gba àwọn òṣìṣẹ́ tó lé ní ẹgbẹ̀rún méjìlélógún twenty two thousand láàrin ọdún márùn-ún péré wọ́n ti ṣàwárí òkú ọlọ́pàá kan nínú yàrá rẹ̀ tó ń gbé nílùú àbújá ìjọba fún pápákọ̀ òfurufú tó wà nílùú Maiduguri òun ni yóò bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn ọkọ̀ òfurufú láti ilẹ̀ òkèrè bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ. ní parí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ládọjà ló ti pàdánù aya rẹ̀ lẹ́ni ọdún mọ́kànléní àádọ́rin seventy one years. àwọn ìròyìn àti àwọn ìròyìn mìíràn la máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé à ń padà bọ̀. bí eré tòun tàwàdà ló máa jẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀dọ́ ìlú Agẹnibọdè yà wọ iléeṣẹ́ ọlọ́pàá dáná sun kó àwọn ọ̀daràn bíi mẹ́rin tí ń gbẹ̀mí lẹ́nu àwọn olùgbé ìlú Agénébọdè ní ìjọba ìbílẹ̀ àgbègbè Ẹ̀tàkó ní ìpínlẹ̀ Ẹ̀dó jáde o kúrò nínú iléeṣẹ́ ọlọ́pàá dá sẹ̀ríà fún wọn bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsọná sí ọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló mà wáyé lọ́jọ́ kejìlá oṣù kẹwàá ọdún yìí ṣáájú èyí àwọn Haúsá kan tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí ń bẹ nínú ìlú náà ni wọ́n ṣàdédé dúnbu àwọn ọmọ ọmọdékùnrin kan eléyìí tí ń bẹ ní ìlú ọ̀hún bẹ́ẹ̀ tí wọ́n tún sìn kan lóòyẹ̀ látàrí ìwà láabi wọn ló jẹ́ kí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè àgẹ́nibọ̀dẹ̀ ó tẹ̀ wọ́n bẹ́ẹ̀ tí wọ́n sì ń palẹ̀mọ́ láti gbé ọ̀rọ̀ wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ti bẹ̀ ní Benin kàkà kẹ́wọn ọ̀dọ́ gbà níṣe ni wọ́n bínú tán pátápátá bẹ́ẹ̀ ni wọ́n lọ rí bá iléeṣẹ́ ọlọ́pàá náà wípé kí wọ́n fa àwọn ọkùnrin náà lẹ́wọ̀n lọ́wọ́ nítorí àwọn fẹ́ ṣe ìdájọ́ ìlú tiwọn fún wọn. bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe kọ̀ jálẹ̀ ló padà ṣokùnfà bí àwọn ọ̀dọ́ ṣe yabo iléeṣẹ́ ọlọ́pàá náà dáná sun kí àwọn ọlọ́pàá ọ̀hún ó tó wá padà wá fẹsẹ̀ fẹ́ o. àwọn haúsá mẹ́rin eléyìí tí wọ́n wà láàbí náà lọ́wọ́ padà wá bà á bẹ́ẹ̀ sì rèé tí wọ́n dáná sun mẹ́ta nù wọn àmọ́ tó yẹ pé ọ̀kan iṣu tó kù nínú wọn ló bẹ̀rẹ̀ sí nàwọ́ síbi tí wọ́n sin àwọn ọ̀dọ́ ìlú wọn sí o lẹ́yìn tí arákùnrin ọ̀hún fi ibi tí wọ́n sin àwọn èèyàn sí tán àwọn

and they they got to the police station and uh, you know burnt the police station down bring out the boy after bringing down the boy the boy has to take us to the place where take us to the place where the other agenebode boy is being buried now now the agenebode boy we find him buried in this house not only him there are other girls there is a girl that has weave on her hair buried too. They buried about five people. They've kidnapped five people that killed them. They collect their part, uh, uh, uh, part of their body. They buried them here. So that is where we are now. And uh, Agenibode people are ready to burn the outside boy down. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ èdò làwọn náà ti padà wá ń sọ̀rọ̀ látẹnu àlùkò wọn bẹ̀ ìyẹn Moses Yamu níbi tí wọ́n ti ń fi èdè rẹ̀ múlẹ̀ lónìí ti ń ṣe ọjọ́ ajé wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ ìyẹn lọ́jọ́ àìkú àná wípé níṣe ni àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n ya wọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ̀nà síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn afurasí kan léyìí tí wọ́n ń jiyàn gbé síta bẹ́ẹ̀ tí wọ́n sì sọ̀nà sí wọn o níbẹ̀ ni wọ́n ti ń jẹ́ kò di mímọ̀ wípé níṣe ni àwọn ọ̀dọ́ náà ni wọ́n náà kà lẹ́bù iléeṣẹ́ ọlọ́pàá wípé ṣe ni wọ́n ń gbé sẹ́yìn àwọn àtìláwí tí wọ́n ń jiyàn gbé tí wọ́n sì ní lọ́kàn láti fọwọ́ bo ìwà ọ̀daràn eléyìí táwọn àtìláwí náà wò ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn ará ìlú lè tún padà wá ń sọ̀rọ̀ níbẹ̀ ló ti jẹ́ òdìmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ló bàjẹ́ lákòókò tí ìkọlọ̀ ń wáyé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́pọ̀ lódùmarè lẹ́yìn ìgbà táwọn àtìláwí ajínigbé náà tí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ará ìlú wípé àwọn àtìláwí náà ni wọ́n jẹ́ afurasí fúlàní darandaran eléyìí tẹ́ pé níṣe ni wọ́n ń jiyàn gbé bẹ́ẹ̀ tí wọ́n sì ń gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìgbà àwọn ẹ̀yà ara wọn gan ni wọ́n máa ń yọ láti lò. ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kéde ìtẹ̀síwájú lórí fífún àwọn ọmọdé ní abẹ́rẹ́ tìta láwọn ìjọba ìbílẹ̀ méjìdínlógún etí ìníye eléyìí tí ń ní ìpínlẹ̀ Ondo nínú àtẹ̀jáde kan eléyìí tí àjọ yìí ti ń rí sí ìdàgbàsókè ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ondo fi sóde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọn lónìí ọjọ́ ajé ni wọ́n ti ṣe payọ́rọ̀ wípé òní lọ́jọ́ kẹta tí wọ́n ti bẹ̀rẹ̀ fífún àwọn ọmọdé náà lábẹ́rẹ́ àjẹsára o níbẹ̀ ni àjọ ọ̀hún tí wọ́n rọ àwọn òbí pẹ̀lú alágbàtọ́ láti rí wípé àwọn ọmọ wọn ni wọ́n gba abẹ́rẹ́ àjẹsára náà fún kí wọ́n lè bọ́ lọ́wọ́ àrùn títà bẹ́ẹ̀ ni wọ́n pé abẹ́rẹ́ náà ló dá púpọ̀ kò sì lè ṣe ìjàmbá kankan fún àwọn oògùn wẹ̀rẹ̀ àjọ náà wá rọ àwọn òbí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìlójúnà àti lè dáàbò bo ìlera àwọn ọmọdé bẹ́ẹ̀ sì rèé wípé àwọn oògùn wẹ̀rẹ̀ ni wọ́n jọ lọ́jọ́ ọ̀la eléyìí tó dà púpọ̀. ilégbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ àkìlójúnà ti lè fún ọmọ nàìjíríà láǹfààní kí wọ́n máa lo ayélujára lọ́fẹ̀ẹ́ láwọn agbègbè kọ̀ọ̀kan èyí ló wáyé lẹ́yìn tí wọ́n ti gbé àgbàdòfin kan kalẹ̀ ní ilégbèmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí pípèsè ìráyè sí lílo ayélujára lọ́fẹ̀ẹ́ èyí tí wọ́n pè ní wi-fi àbá náà ni aṣòfin abubakar kùsáìdà tí ń ṣojú ẹkùn ìdìbò kọ́ńkáì enugu kùsáìdà láti ìpínlẹ̀ katsina gbé lọ́ka ilé náà mọ́lẹ̀ o níbẹ̀ ni wọ́n ti pé ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣe pàtàkì nítorí yóò jẹ́ ọ̀pọ̀kùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ fún àwọn èèyàn láǹfààní láti ṣe àmúlò ayélujára lára àwọn ibi tí ó ṣeé ṣe kí wáífà òun wà láti rí ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ tàbí ìpínlẹ̀ látòrí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé yàrá ìkàwé pẹ̀lú gbọ̀ngàn ìgbọ́kọ̀sí o. ìjàmbá ọkọ̀ kan mà ti wáyé èyí tó lóun ṣe pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan pẹ̀lú ọkọ̀ taxi kan lágbègbè NNPC lọ sí ojúnà òkè mọ́sán lábẹ́òkúta o àjọ tí ń rí sọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn trace ni wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà lójúnà tó lè wà láfíà ságbègbè ọ̀hún o nínú fọ́nrán kan èyí tó ṣe àfihàn ọkọ̀ méjèèjì ọ̀hún láti rí gbọ́ bí ẹnìkan ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ọkọ̀ taxi náà yí biri lọ́ọ̀rì kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà èyí gan ló ṣokùnfà rúkèrúdò ọ̀hún àjọ tírèsì ni wọ́n ti ń jẹ́ ọdún mọ̀ wípé àwọn ti pe àwọn ọkọ̀ eléyìí ti ń wa ọkọ̀ kúrò lójú púpọ̀ láti wá gbé ọkọ̀ méjèèjì náà kúrò bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn lóní pẹrẹwu. gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ló ti kéde ẹlẹ́kùn owó oṣù tó kéré jùlọ eléyìí tí rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́rin báyìí seventy seven thousand naira fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ gómìnà sọdúnmọ̀ pé ní àti oṣù kẹwàá tí a wà yìí lọ lówó ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ń jẹ́ sísan èyí wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé pàtàkì kan eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn tó jẹ́ àjọ òṣẹ́ níbi tí ìgbìmọ̀ ti ìjọba àpapọ̀ tí ó sì jẹ́ pé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn ní Tòkunbọ̀ Tàlàbí ló olórí àjọ òṣìṣẹ́ náà sì wà níkàlẹ̀ bí ètò ọ̀hún tàlàbí lásìkò tó ń sọ̀rọ̀ bí ìpàdé ọ̀hún sọ́dún pé gómìnà ló pe ìpàdé náà eré tó sọ́dún pé ó tó àkókò kí àwọn tó jẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ máa jẹ mùkútù ọ̀rọ̀ owó òṣìṣẹ́ tó kéré jùlọ eré tó yẹ pé kò sí òṣìṣẹ́ kan tó gbọ́dọ̀ gbà ju owó tirẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdínní ọgọ́rin seventy seven thousand lọ ní ìjọba ló ń gbé ìgbésẹ̀ lójúnà àti pé arọ àwọn òṣìṣẹ́ bákan náà ló rọ àwọn tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ tó jẹ́ ti aládàáni náà àti pé wọ́n fi aṣọ bẹ́ẹ̀ ṣòro kí wọ́n sì rí i pé gbogbo àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n ń san àwọn owó ìfún wa ni wọ́n ó gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò máa bójú wò bí gbogbo nǹkan bá ti lọ torí pé ìṣèjọba rẹ̀ kò nífẹ̀ẹ́ gba kí wọ́n máa yan ẹnikẹ́ni jẹ ní ìpínlẹ̀ Ògùn alága fún àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn Ahmed Benko lásìkò tó ń gbójúbà káríláyé fún gómìnà Dàpọ̀ Abẹ́dún sọdún pé iye owó tán kéde ọ̀hún tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́rin seventy seven thousand naira yìí ní jẹ́ eléyìí tó ga jùlọ ní gbogbo tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ náà sọ́dún pé lórí ti àwọn ẹ̀ka tó kù tó fi mọ́ àwọn òṣèfẹ̀yìntì òun ló máa kéde lọ́jọ́ iwájú olórí fún àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn Kẹ́hìndé Ọ̀nàsànyà lásìkò tó náà dá sí ọ̀rọ̀ ọ̀hún sọ́dọ̀ pé àwọn ìgbésẹ̀ ọ̀hún ló ṣàfihàn ìhà tí gómìnà kọ sí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ló sì ké sí àwọn òṣìṣẹ́ náà láti túbọ̀ farajì fún iṣẹ́ àti mú kí èròǹgbà ìjọba kó lè wá sí ìmúṣẹ. àjọ tó ń rí sí àkọọ́lẹ̀ gbogbo nǹkan lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn National Bureau of Statistics ti sọ ọ́dún pé ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń lọ́wájú ní gbogbo àwọn ìpínlẹ̀ gbogbo tó wà lẹ́kùn gúúsù orílẹ̀‐èdè nàìjíríà nínú kágbani síṣẹ́ bẹ́ẹ̀ bí sọ ní ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ló gba àwọn òṣìṣẹ́ tó lé ní ẹgbẹ̀rún lọ́nà over twenty two thousand eléyìí láàrin ọdún márùn tó fi wà lórí àlééfà alábòtó fún iléeṣẹ́ ọba tó ń rí sí ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọmọọba Dọ̀tun Oyèládé ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní àjọ tó jẹ́ àjọ tí jẹ́ tìjọba àpapọ̀ ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde eléyìí tó sọ ọ́ náà pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àríṣẹ́ṣe àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ni àjọ tó rí sí ètò ẹ̀kọ́ kárí ayé tamọ̀ sísù bẹ́ẹ̀ gba àwọn tó tó bíi ẹgbẹ̀rún méje síṣẹ́ tí ojúbà rẹ̀ ti àjọ ti ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí tescom náà sì gba àwọn olùkọ́ tó tó ẹgbẹ̀rún méje àti àwọn ẹgbẹ̀rún mẹ́ta mìíràn tí kìí ṣe olùkọ́ kéde nínú abala àkọ́kọ́ lélẹ́ tó jẹ́ ti ìṣèjọba rẹ̀ òun ló yẹ pé ó ti gba àwọn olùkọ́ tó tó bí ẹgbẹ̀rún márùn-ún bákan náà ló sì tún gba àwọn mìíràn tí kò lóǹkà lẹ́ka ti ètò ìlera àti àwọn mìíràn tó ń gbà sílé iṣẹ́ ọba ó àtọ̀sí eléyìí gómìnà ni ó tún ṣe àgbéǹde fún àwọn kan àti mú ìtẹ̀síwájú bá àwọn òṣẹ́ bákan náà ló sì dáríjì àwọn kan tó ti yọ níṣẹ́ tẹ́lẹ̀ tó sì gbà wọn padà sẹ́nu iṣẹ́ ilé alájà méjì kan ló dàwó lulẹ̀ ní ìpínlẹ̀ èkó lóòrọ̀ ní ilé alájà méjì ọ̀hún tó wà ní agbètì orílẹ̀ ìgànmú ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ ilé tó pé láìrò tẹ́lẹ̀ òun ló dàwó lulẹ̀ tó sì mú kí èèkáyàsókè mú àwọn olùgbé agbègbè ọ̀hún tó gbọ́n wọ́n sì ń sá àsálà fún ẹ̀mí wọn lè pé lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló pakasọ fún ọ̀pọ̀ àwọn àkókò kan ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ èkó ti pàpà sọ ọdún náà pé kò sí ẹ̀mí kankan tó ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ìjọba àpapọ̀ ti sọdún pé pápákọ̀ òfurufú eléyìí tó wà nílùú Maiduguri tó ń fi sọ orúkọ ti Muhammadu Buhari òun ni yóò bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó di ọjọ́ kìíní oṣù kìíní ọdún tó ń bọ̀ pápákọ̀ òfurufú ọ̀hún tó wà nílùú Maiduguri tí ṣolúlu ìpínlẹ̀ Borno òun lẹ pé yóò bẹ̀rẹ̀ sí ní máa gba àlejò àwọn ọkọ̀ ojú òfurufú láti ilẹ̀ òkèèrè eléyìí tí yóò sì máa balẹ̀ gudẹ̀ sí pápákọ̀ òfurufú ọ̀hún tàbí gbéra láti pápákọ̀ òfurufú ọ̀hún la sí àwọn ilẹ̀ òkèrè. alákòóso fọ́rọ̀ ìgbòkègbodò ojú òfurufú lórílẹ̀‐èdè yìí Festus Keyamo ló fi ọ̀rọ̀ léde lásìkò tó ń gbàlejò gómìnà Babagana Zulum ti Borno eléyìí tó bá alálejò lọ́fíìsì rẹ̀ nílùú Àbújá pẹ̀lú sọ pé gbogbo àwọn ètò ọlọ́kan ò òfurufú náà ló ní gbogbo àwọn àmúyẹ eléyìí tó fi lè bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún àti pé àwọn àgbéǹde ọ̀hún yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé kó tún gbọ́gbọ́ sí ní ìpínlẹ̀ Borno bẹ́ẹ̀ ló wá sọ ọdún náà pé àwọn ètò ọlọ́kanjọkan níjọba ó ṣe láti rí pé ìkànṣe ọ̀hún ó bẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀ gómìnà Zulum lásìkò tí òun náà ń sọ̀rọ̀ gbójúbà káìláì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti fún alákòóso Kèyámò láì gbàgbé gbogbo àwọn aládarí fún ẹ̀ka ìgbòdò ọkọ̀ ojú òfurufú fún ipa takuntakun ilé ìtàn gbé lórí àṣeyọrí ọ̀hún bẹ́ẹ̀ ló ṣèlérí pé ìṣèjọba òun ni yóò ṣùgbà iṣẹ́ àkànṣe ọlọ́kanjọ̀kan tó ń lọ nínú pápákọ̀ òfurufú ọ̀hún. ènìyàn mẹ́fà já níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní àárín ti ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn mẹ́rin mìíràn farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ọ̀hún bíi tí a ti rí ọkọ̀ akérò àti ọkọ̀ àjàgbéjò tó fi mọ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta eléyìí tó ń farakásá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ tó wáyé lágbègbè ti òkè ẹlẹ́ṣin ní amúlòkó òun láti rí ọkọ̀ àjàgbéjò ọ̀hún eléyìí tó pé lásìkò tí awakọ̀ rẹ̀ ń sáré ó ní ó pàdánù darí ọkọ̀ ọ̀hún tó sì ṣekú pa àwọn mẹ́fà ọ̀hún nípa ìfọnáfọnṣu ẹni tó jẹ́ alukoro fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ ọ̀hún Máìwá Ọ̀dẹ́wò lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde fáwọn akọ̀ròyìn sọ ọ́ dùn pé àwọn tó farapa ni àwọn aláàánú èèyàn ti gbé lọ sí ilé ìwòsàn ní yàjóyàjó ó ní àwọn tó farapa ọ̀hún ilé ìwòsàn tó jẹ́ ti Amúlòkó City Hospital òun náà wà bákan náà ni wọ́n sì gbé òkú àwọn tó gbẹ́mìí lọ sí ilé ìwòsàn ti UCH tó wà nílùú Ìbàdàn wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó jẹ́ awakọ̀ nípínlẹ̀ ọ̀hún láti rí i pé wọ́n ṣe ṣe pẹ̀lẹ́ wọ́n sì tẹ̀lé àwọn òfin ìlànà gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ ṣojú wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ náà pé púpọ̀ lára àwọn tó pàdánù ẹ̀mú láti rí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ eléyìí tó pé ọ̀kan nínú wọn ló jẹ́ eléyìí tí ìyá rẹ̀ náà pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ àbúrò ọ̀hún. bákan àwọn mẹ́rin ló jáláìsí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan tó wáyé ní ilé ìgbafẹ́ kan tó wà ní agbègbè Ajégúnlẹ̀ àwọn mẹ́ta mìíràn ló jẹ́ ilé pé wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní agbègbè ti Oṣòdì sí Àpápá bákan náà ló jẹ́ pé àwọn méjì mìíràn ni wọ́n pàdánù ẹ̀mí wọn níbi tí ògiri ilé ẹ̀kọ́ kan ti dàwó lulẹ̀ látàrí òjò àròdá ilé tó wáyé ní agbègbè Èjìgbò ní àwọn tí ó sì pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó ọ̀hún ló jẹ́ àwọn tí ọjọ́ orí wọn wà láàrin ọdún méjìlá sí ọgbọ̀n ọdún ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin tó fi ọ̀rọ̀ léde sọ ọ́ dùn pé àwọn tó ń jóná níbi ìṣẹ̀lẹ̀ aburú ti náà ọ̀rara ọ̀hún ló jẹ́ kí wọ́n jóná kọjá ìdámọ̀ bákan náà ló sọ ọ́ dùn pé wọ́n ti gbé òkú àwọn èèyàn lọ sí ìlú ìgbókùpamọ́sí fún àyẹ̀wò ní ọ̀mùrìnkìn àti pé gbogbo àwọn dúkìá eléyìí tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ń fọwọ́ òun ni wọ́n sì ń ṣe àkójọ rẹ̀ báyìí níbi tí ògiri ilé eléyìí tó dàwó lulẹ̀ ni wọ́n gbé àwọn tó farapa níbẹ̀ lọ sí ilé ìwòsàn tìjọba tó wà ní agbèsọlọ ìyẹn ìsọlọ general hospital nígbà tí ó jẹ́ pé àwọn tó farapa sì gba ìtọ́jú tí wọ́n sì gbé òkú àwọn tó gbẹ́mì sílé ìgbókùpamọ́sí ọ̀hún níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ó ní awakọ̀ tó jẹ́ ti ọkọ̀ àjàgbéjò ló pàdánù darí ọkọ̀ ọ̀hún eléyìí tó sì lọ kọlu àwọn ọkọ̀ míì tó fi mú ẹ̀mí àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ wà ní ìgbésẹ̀ ńlọ lọ́wọ́ lọ́jọ́ àti rí awakọ̀ àjàgbéjò ọ̀hún eléyìí tó ti faraṣan báyìí tí wọ́n sì ṣojú rẹ̀ wé òfin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló ti mú ẹnìkan tó jẹ́ alábòójútó fún ilé ìtura kan tí a mọ̀ sí hotel manager sí àhámọ́ lórí ẹ̀sùn pé obìnrin kan kú sílé ìtura ọ̀hún lágbègbè lọ̀pẹ̀mú ìyẹn ní ìpínlẹ̀ èkó ẹbí sọ wọn ní arábìnrin ọ̀hún tó gbẹ́mìí mì òun àti arákùnrin kan tí wọn ò lè forúkọ rẹ̀ léde báyìí ni wọ́n rí kàn sílé ìtura ọ̀hún ibi tí wọ́n ti lọ fẹ́ fún ara nísinmi fún àwọn àkókò kan níwọ̀nba ààrẹ bíi alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní arábìnrin tó gbẹ̀mí ọ̀hún àti arákùnrin ọ̀hún ní ilé ìtura ọ̀hún kùnà láti gba orúkọ wọn sílẹ̀ àti pé pẹ̀lú bí ó jẹ́ pé láàrin wákàtí kan ilé ìtàn wà nílé ìtura ọ̀hún ní nǹkan yíwọ́ ilé tí ọmọbìnrin ọ̀hún sì sọ̀rọ̀ náà pé òun gbóná wá láti inú ilé tí wọ́n sì gbé e síta wọ́n fún un ní omi tútù mu ṣùgbọ́n nígbà tí nǹkan ṣẹnu rẹ̀ òun náà gbé e dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ibi tí ó ti gbẹ́mìí mì ilé ìlọsọ pé nígbà tí wọ́n sì wo òkè wọlẹ̀ arákùnrin tọjọ wà ọ̀hún òun ló ti fẹsẹ̀ fẹ̀ tí wọn ò sì mọ ibi tó ti rìn sí eléyìí ló sì wá mú kí iléeṣẹ́ ọlọ́pàá mú ẹni tó jẹ́ alábòjútó sí ilé ìtura ọ̀hún sí àhámọ́ láti máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò òǹdẹ̀yìn sọ mọ̀ pé arákùnrin ọ̀hún ló ń ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ọlọ́pàá nínú ìwádìí rẹ̀ àti pé ìgbésẹ̀ lọ lọ́wọ́ láti rọwọ́ tó arákùnrin tí wọ́n jọ wá ọ̀hún tó sì fẹsẹ̀ fẹ̀ ti gbé òkú arábìnrin ọ̀hún lọ sí ilé ìwòsàn ìjọba ilé tó ní agbè mainland. Àwọn tó ní ìpèníjà ara méjì kan ni wọ́n ti rọ́wọ́ tó báyìí lórí pé wọ́n tún gbìyànjú àti fẹ́ jí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó jẹ́ ọ̀kan lára àwọn tó tún ní ìpèníjà ara bákan náà pẹ̀lú bí ti sọ ọ́ mọ̀ ní àwọn afurasí ọ̀hún Mandi Bello àti Shamsuddin òun pẹ̀lú ẹnìkan tórúkọ rẹ̀ jẹ́ Gazali eléyìí tó ti fara ṣanko báyìí ni ó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ aburú ọ̀hún alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó fi ọ̀rọ̀ òun léde sọ́dún pé àwọn afurasí ọ̀hún rẹ pé wọ́n bẹ ẹni tó jẹ́ ó nípèníjà ara òun tí ó sì ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àwọn láti gbé òun lọ sí agbègbè ti afárá ẹlẹ́kẹta ti ìlú Èkó ẹ̀tọ́ mainland bridge eléyìí bọ̀rẹ̀ pé arákùnrin ti kọ́kọ́ gbà kan kọ̀ jálẹ̀ ṣùgbọ́n nígbà tó ń pàrọwà ni ọ̀kan lára àwọn tó ní ìpèníjà ara òun fa okùn iná tí a mọ̀ sí kébù kó tó di pé òun náà jà raburabu tó sì yí padà tó kọjú sí ọ̀nà tí àwọn èèyàn pọ̀ sí eléyìí ló sì mú kí Ghazali ń tiẹ̀ kó bẹ́ kúrò nínú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún ṣùgbọ́n tí ó sì gbìyànjú láti gbé àwọn méjì tó jẹ́ afurasí ọ̀hún lọ sí agbe tí ó kó ọba eléyìí tó yẹ pé ó sì fi ọ̀rọ̀ ohun tó iléeṣẹ́ ọlọ́pàá létí tó sì mú àwọn afurasí méjèèjì ọ̀hún ṣàhámọ́ wọn ní ìwádìí fi hàn pé àwọn tó jẹ́ afurasí tó ní ìpèníjà ara méjì ọ̀hún àti àwọn ikọ̀ wọn ni wọ́n kúndùn àti máa já kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta gbà lọ́wọ́ àwọn aráàlú tí kò bá mọ̀ wà ní ìwádìí lọ lọ́wọ́ lójúnà àti ìrìnlọ́wọ́ tó Ghazali eléyìí tí ó fẹsẹ̀ fẹ́ àtàwọn ọmọ ikọ̀ ọ̀hún eléyìí tó kù tọwọ́ ò tí ì tẹ̀. àwọn agbébọn ẹni àìmọ̀ná ṣekú pa ẹnìkan tó tún ṣe e, ẹnìkan léṣe lásìkò tó ń ya wọ agbègbè kan tó ń pè ní òrèké sí òkè igbó lábẹ́ ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní àwọn afurasí ọ̀hún lọ pé wọ́n dúró aṣọ ológun eléyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọlù àwọn èèyàn ọ̀hún níbi ètò ìdò ti Awẹ́rẹ́ ní ìlú ọ̀hún ẹni tó jẹ́ ọba àlàyé ní ìlú náà ìyẹn ti olórèké ti ọba Sunday Àfọlábí ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní àsìkò kan tí àwọn èèyàn ọ̀hún ya wọ ìlú náà lọ pé wọ́n fẹ́ kọlu àwọn ọmọ ilẹ̀ òkèèrè kan eléyìí tí wọ́n ti wà kùsà eléyìí tó jẹ́ pé lásìkò eléyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì gbéná wojú wọn olómú kan ya wá sínú abúlé ọ̀hún tí wọ́n sì rí pé wọ́n kọlu àwọn èèyàn ọ̀hún tí wọ́n sì ṣekú pa ẹnìkan fi tẹ́nìkan sì farapa wọn ní gbogbo ìgbìyànjú ọba àlàyé ọ̀hún lọ́jọ́ àti kàn sí iléeṣẹ́ ológun tó wà nítòsí ti ọrọ̀ àgò òun ló jẹ́ eléyìí tí ó forí ṣánpọ́n nílé tó pé àwọn kọ̀lọ̀rọ̀sẹ́ ẹ̀dá ọ̀hún lẹ́yìn tí wọ́n kọlu àwọn èèyàn ọ̀hún òun náà lọ fara sunko sí etí odò àwẹ́rẹ́ ọ̀hún títí di ọjọ́ kejì eléyìí tó pé wọ́n fi rọ́nà lọ ó bó tilẹ̀ pé lóòótọ́ ó ní wọ́n ń sọ èdè haúsá lẹ́nu ṣùgbọ́n wọn kì í ṣe haúsá orílẹ̀-èdè nàìjíríà bí kò ṣe àwọn tilẹ̀ òkèèrè alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara èjì adéyẹmí tó ń lásìkò tó náà ṣe ọ̀rọ̀ léde sọ́dọ̀ pé wádìí ti lọ lọ́wọ́ lójúnà àti rọ́wọ́ tó àwọn èèyàn bákan náà sọ́dọ̀ pé àwọn ètò ọlọ́kanjọ̀kan ní ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ń gbé lójúnà àti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá ní ìpínlẹ̀ náà. ọkùnrin kan tó jẹ́ ọlọ́pàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Musa Yakubu òun ni wọ́n ti bá òkú rẹ̀ nínú yàrá rẹ̀ kan tó wà nílùú Àbújá àwọn tọ́rọ̀ ọ̀hún ṣojú ṣùgbọ́n tí wọn fọwọ́ kan léde sọ́dọ̀ pé ọkùnrin ọ̀hún ló jẹ́ pé ó jáde láyé lẹ́yìn tí ó tilẹ̀ pé kókó bí ara ọ̀tá ni ara rẹ̀ sì le kó tó di pé ó padà sílé tó sọ pé nígbà tí wọ́n ṣàwárí rẹ̀ ni wọ́n wọ adélé rẹ̀ tí wọ́n sì kan ilẹ̀kùn títí kó tó di pé ìgbà tí wọ́n ṣílẹ̀kùn ọ̀hún wọ́n bá nínú yàrá rẹ̀ eléyìí tí ẹ̀mí ti bọ́ wọn ní kò pẹ́kọ̀pẹ́ ni ó ṣẹ̀ bọ́ sí ipò ti DSP kò pẹ́ kò jìnnà iná ló ṣẹ̀ darí sílùú Àbújá lẹ́yìn tó lọ ṣe ètò ìsìnkú bàbá rẹ̀ eléyìí tó wáyé kọjá. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olúlélẹ̀ wa Josephine Adé lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọdún pé ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn oníṣẹ́ ọwọ́ tó tó bíi ẹgbẹ̀ta six hundred ni wọ́n ti jàǹfààní owó tí rẹ̀ tó mílíọ̀nù lọ́nà ọ̀tàlélúgba ó dín mẹ́wàá two hundred and fifty million naira gẹ́gẹ́ bí owó ìrànwọ́ kan eléyìí tí ẹnìkan tó jẹ́ ọmọlé aṣojú-ṣòfin ilé wa tó ń ṣojú ti ẹkùn ti ìlà oòrùn ìbàràpá sí ìdó nípínlẹ̀ ọ̀yọ́ ìyẹn adẹ́rẹ̀mí hussein gbé kalẹ̀ àwọn oníṣòwò tó jàǹfààní náà làwọn ajónimọ́rin àwọn alágbẹ̀dẹ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú káṣíṣorímọ́rin ní àwọn irinṣẹ́ bíi ẹ̀rọ amúnáwá àwọn ẹ̀rọ tó fi ń lọ irin àti eléyìí tó fi ń tẹ irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n jàǹfààní rẹ̀ níbi ètò eléyìí tó ti ìrónilágbára ọ̀hún tó wáyé ní agbègbè ti Bembo Game Village ní Ọ̀yọ́ Oseni lásìkò tó ń sọ̀rọ̀ òun tún ṣe ìfilọ́lẹ̀ owó tí rẹ̀ jẹ́ bíi mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira gẹ́gẹ́ bí owó ti alájẹṣẹ́kù fún àwọn oníṣẹ́ ọwọ́ eléyìí tó porúkọ rẹ̀ ní Rẹ̀mí Oseni Sọ̀lúdẹ̀rọ̀ cooperative fún àwọn oníṣẹ́ ọwọ́ ní ètò ọ̀hún láti rí pé àwọn oníṣẹ́ ọwọ́ oníwọ̀n lálàṣe lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó eléyìí tí ó sì mú kẹ́ pé iṣẹ́ wọn tún rú gọ́gọ́ sí i tí ó sì ṣe àgbéǹde fún ètò ọrọ̀ ajé tí gbòǹkó sì lọ oníyàtọ̀ sí eléyìí àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan náà tún ti gbé láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípa fún wọn ní àwọn fọ́ọ̀mù ti ètò ìdánwò àṣekágbá àti àti ètò ti ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga oníyàtọ̀ sí àwọn ètò ọlọ́kanjọ̀kan míì òun náà ni wọ́n tún ṣe láti ró àwọn ènìyàn lágbára lábẹ́ ìṣàkóso rẹ̀ ẹni tó jẹ́ alága fún àwọn oníṣẹ́ ọwọ́ ọ̀hún alhaji munirudeen adégòkè lásìkò tí ó ń sọ̀rọ̀ bí ó ṣùgbọ́n aka ẹ̀láì fún aṣòfin ọ̀hún bẹ́ẹ̀ ló sì ké sí àwọn tó kù náà láti pé wọ́n ṣùgbà rẹ̀ wọ́n sì wà òkọ́ṣe rẹ̀ láti máa ṣe iṣẹ́ ìfọmọnìyàn ṣe ọ̀hún láwùjọ bẹ́ẹ̀ ló mú dá wọn lójú pé àwọn irinṣẹ́ tí wọ́n pèsè fún àwọn òṣìṣẹ́ ọ̀hún òun ni wọ́n lò bó tọ́ àti bó ti yẹ ilé ìfowópamọ́ ti GTB ló ti kéde pé òun ó tètè máa palẹ̀ mọ́ bí lọ́jọ́ kọ̀ọ̀kan tí ò bá ti ń ṣiṣẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láwọn ọ́fíìsì rẹ̀ gbogbo ó ní ìgbésẹ̀ òun ni kò ṣẹ̀yìn àwọn àgbéǹde àti ìlọsíwájú eléyìí tó ń ṣe lórí àwọn tó jẹ́ irinṣẹ́ rẹ̀ kan kó bá tún lè já fáfá ní gẹ́gẹ́ bí ó jẹ́ pé àwọn tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún ni wọ́n máa wá gbé iléeṣẹ́ wọn tìpa tó bá ti di aago méjìlá ọ̀sán báyìí ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tó bá sì di òpin ọ̀sẹ̀ mo, ò ní láǹfààní àti ṣí àwọn ọ́fíìsì wọn rárá àti rárá ni wọ́n á ké sí àwọn tó jẹ́ oníbàárà ilé ìfowópamọ́ ọ̀hún láti wà lójúfò torí pé ó ṣeé ṣe kí wọ́n máa fojú winá ìdákúrekú àwọn ètò wọn lọ́kànjọ̀kan láwọn àkókò kan ṣùgbọ́n tó yẹ pé nígbẹ̀yìngbẹ̀yìn gbogbo yóò padà wá so èso rere ni ó ní àwọn àtúnṣe tó ń ṣe ọ̀hún láti jẹ́ kí ẹ̀ka ètò ìfowóránṣẹ́ àti ìdúnadúrà tó fi mọ́ ti àwọn ètò tó ní ṣe pẹ̀lú owó kó tún lè rú gọ́gọ́ sí i lẹ́ka tilé ìfowópamọ́ ọ̀hún bí àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ́ ṣe ń pákẹ́bọ̀ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ ọ̀tún olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba rashidi ládọjà ni ó ti pàdánù aya rẹ̀ tinú adé ládọjà aya gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ló jáde láyé lẹ́ni ọdún mọ́kànléláàádọ́rin seventy one years lẹ́yìn àìsàn ráńpẹ́ èlé tí ó mú ẹ̀mí rẹ̀ lọ ládọjà ẹ ló kéde ọ̀rọ̀ nínú látẹni tó jẹ́ agbálẹ̀gbẹ̀ lórí ọ̀rọ̀ ròyìn adéọlá ọlọ́pọ̀ tó sọ ọdún pé aya gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún òun ló yẹ pé ó ti lọ sùn láyà olùgbàlà báyìí tẹ̀wá pé ìyá ọ̀hún ló jẹ́ ògúnnágbòǹgbò nínú ìjọ ti celestia ẹ̀ka ti ìlú Ìkẹjà ilé yẹ pé ìjọ òun náà ti kéde ikú rẹ̀ lórí ẹ̀rọ ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ tí a sí Facebook tó a ò ní rí jù báyìí lọ fún àgbéyẹ̀wò fún ti àṣálẹ̀ tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ wo ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbèrò yẹn ọlọ́kan ọ̀jọ̀kan jáde ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí òǹkà tẹ́ ń wò lóríjú ẹ̀rọ móhùnmáwòrán yín láti máa gba àwọn ìròyìn bó bá ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ̀tẹ̀ àgọ́ rébètè òun kó máa ta yín lólobó bákan náà ní kẹ́ ẹ ṣe àtọ̀kálẹ̀ àti àpínká àwọn ìròyìn wa àti ètò ọlọ́kan tá a ti gbà sílẹ̀ àwọn ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yín kó ba lè dólé kó sì dóko àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ ń fi ìròyìn àti fọ́nrán ọlọ́kanjọ̀kan ṣọwọ́ sí wa àjẹ́ kí ètò ìkó tó máa tẹ̀síwájú bá pẹ́ ẹ̀yin ní ohunkóhun tí ẹ fẹ́ bá a sọ tàbí ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa ẹ ṣàmúlò àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú ti wọ́n mú àwòrán yín ṣèyí ìpàdé látó ní jẹ́ oníròyìn ló ń dágbére fún pé ó dàrọ̀ òun àyọ̀ lásùn ire o.